ẹ káàbọ̀ padà sórí ètò yìí ètò wa Ramadan Kareem mo rò pé ẹgbẹ́nu Sheikh Misbahuddin Abdulgani ọlọ́run òṣèbí tí a ti ń fọ̀rọ̀ wá lẹ́nu wò látàárọ̀ tí a ti ń fọ̀rọ̀ jómi tó rọrọ̀ láàrin ara wa tá à ń sọ̀rọ̀ nípa tí ń jẹ́ ọpẹ́ tá a sì sọ pé ká máa dúpẹ́ fọlọ́run ká tún máa dúpẹ́ fáwọn olóore wa náà gẹ́gẹ́ bí ti mọ̀ pé àwọn tó ń ṣoore fún wa nú ayé tọ́lọ́run bá já jámọ̀ nú alukur'an ó dídì dákọ̀ àwọn òbí wa níbìkan ó ní anis kúrílì wàlíwàlì dẹ́yìká ilayya al-masir ó ní ẹ dúpẹ́ fún mi ọlọ́run tí mo dá yín ẹ wá dúpẹ́ fáwọn òbí yín náà òbí yín náà wà nínú àwọn olóore yín tẹ́ gbọ́dọ̀ dúpẹ́ fún ọ lẹ́yìn eléyìí kẹ́ wá dúpẹ́ fáwọn àfa yín tó kọ́ yín lẹ́kọ̀ọ́ ẹ tún dúpẹ́ fáwọn tí ń ṣe yín láàánú náà bẹ́ẹ̀ dábàá dúpẹ́ orí àná yóò tún gbà mí sí i ọlọ́run gbẹ̀yìn tá à ń dúpẹ́ fún náà lọ́mọ sàlékún orí tiyín náà kó orí tiwa náà lè bá a máa lékún. afáwọn mr odin mo sọ nígbà tá a lọ fẹ́ lọ sókè lọ́run lẹ́ẹ̀kan pé mo fẹ́ kẹ́ ẹ darí nísìnyẹn gẹ́gẹ́ bí olórin. now ó tó bí ọdún mélòó tẹ́ ti bẹ̀rẹ̀ orin Islam ọ̀nà jíyìn ọpẹ́ díẹ̀ àti máa súnmọ́ bí ọgbọ̀n ọdún. àti máa súnmọ́ bí ọgbọ̀n ọdún hmm. Allahu Akbar years no ah ọlọ́run ṣeun Allahu Akbar kabira ọgbọ̀n ọdún yẹn ṣé ẹ̀kọ́ṣẹ́ orin ni àbọ̀kànjẹ́ ẹ̀bùn tọ́lọ́mbọ̀ yìí. ó jẹ́ ẹ̀bùn láti kékeré hmm. a sì lè pé ntí èèyàn jogún láti ara òbí ok àti kékeré torí nígbà táwa di pàwọ́ àwọn dàgbà táwa rí pé orin ń wá àwa padà gbọ́ nínú ìtàn pé ẹni tó jẹ́ bàbá fún wa àwọn náà ti kọ orin rí hmm. àwọn alágídígbò ìgbà yẹn eh. ẹ mọ̀ ní tí wọ́n pè lágídígbò àgídígbò ah, hmm. àpótí báyìí ni wọ́n mọ̀ ń kọ́ àpótí báyìí tí wọ́n kan irin ọjà àgbára yìí eh, wọ́n máa gba ẹlẹ́gbẹ̀ẹ́. Ah! alhamdulilayi rabbil alamin ipe ọba tó ní kí tó wa sọ́nà islam hmm. sẹ́yìn pé náà tábà máa sọ nípa àwọn tí wọ́n bí wa ń sìn ní táwa ń sọ yìí á máa sọ nípa bí torí ẹni táwọn pè ní ọlọ́run ò yìí àwọn ò sí láyé mọ́ yìí hmm. pa máa sọ bí seventy years back or eighty years pípé ńgbà orin àwọn ẹlẹ́sìn kejì ló kọ́mọ̀ hmm. nínú orin orin Islam ò tí ì ní ìdàgbàsókè. tó gbàgbọ́ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni kò tí fẹ́ kò tí ì fẹ́ sí sígbà náà. ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn ọmọ wa tí wọ́n jẹ́ ọmọ mùsùlùmí orin ni wọ́n pa lọ. wọ́n fi kó lọ bẹ́ẹ̀ ni ìgbà tó àìpọ́n wọn fún ní kó wa lọ làwọn mss wá dìde pé ká dúpẹ́ lọ bá alhaji abdulwahab falọ́wọ̀ bàbá náà a ah, ọlọ́run dákun mọ́sà bá sàlẹ̀ wọlé fún wọn kódà bàbá falọ́wọ̀ náà pẹ̀lú ògbó ọlọ́run ṣáàlà ó wù mí kí n gbé wọn sórí sùn yìí ó wù mí kí n gbé wọn sórí sùn yìí láti lè mọ kí ni jẹ́ kí n lọ ní islam ẹ dákun gbogbo ẹni tó bá mọ alhaji abdulwahab falọwọ wọn pè lórí ètò yìí ẹjọ ẹ pè mí ẹ pè mí àbí kẹ fún wọn ní nọ́mbà mi kí wọn pè mí ó wù mí kí wọn kí a gbé wọn wá sórí ètò yìí torí pé gbogbo bẹ́ẹ̀ máa ń kọrin islam lónìí tá à ń ṣe fanafan tá à ń ṣe fanafan a gbọ́dọ̀ gbẹgbẹ bàbá wa falọwọ torí náà àwọn tí wọn jẹ kórin islam ó dorin islam nìyẹn. bẹ́ẹ̀ni tí wọn ti gbẹsẹ̀ kúrò lójú ọ̀nà islam lójú ọ̀nà tọlọ́run torí pé nígbà náà lọ́run tó ti forin kó wa láwọn ọmọ lọ́run tó ti sọ ah, àwọn báyìí náà dúró ẹ̀wá o tá a bá ní àmọ́ wo kí ni ìran tá a dúró aráàmù ni aráàmù ni àwọn ará bí wọn wọn ti kó lọ wọn rán yẹnsẹ o mo wá kírètì orin wọn bẹ̀rẹ̀ sí kọrin ah ẹ̀mọ́ yẹ̀yẹ́ pé mùsùlùmí lónìí ìmàle ẹlẹ́sìn ìsìláàmù kìí ṣe ìmàle ẹni bá pé mùsùlùmí lónìí ìmàle kò kéwú kò béèrè aláìmọ̀kan. Ah, bàbá lọ́wọ́ à ń retí lórí ètò bí lágbára Ọlọ́run ó gbìyànjú ọ̀la ẹ̀. tó mú kí àwọn bàbá wa náà gbà kan tẹ́ sọ pé kí àwọn ọmọ ọmọ kàwé pọ̀ hmm. náà la ọ̀nà tó yẹ pé àwọn ọmọ wa wọ́n ń gbà kó wọn lọ sí ojú ọ̀nà àwọn hmm. ẹlẹ́sìn kejì hmm. pé ṣé ìwọ toníjọ náà ẹni tí ó kàwé àfi kó change bí wọ́n ti á gbé nìyẹn abdulrasheed fi di rachel eh, richard eh, richard rosida tún di rachel rachel risika ah, tó di root root ìyẹn lan bàbá wò pé ẹ mọ̀jà àwọn ọmọ yọ̀ọ̀ká yẹn mọ́ ewu ní gbogbo wàhálà tá a ṣe mùsùlùmí ni ó fẹ́ yàwó mẹ́rin tí ó bímọ tí ó pọ̀ ọ̀tọ̀ làwọn tí wọ́n mọ̀ wúlò fún ọpẹ́lọpẹ́ àwọn ìjọ Ahmadiyya nígbà náà tí wọ́n padà dé Anwarul Islam movement lénìí tí wọ́n á padà dé pẹ̀lú education ńlọ́gbà wàhálẹ̀ tó fi di pé àwọn ọmọ mùsùlùmí náà àwa náà wá ń kàwé hmm. ìkanra ajó ní ẹni fi di pé à séwèé ni tó ti ka mẹ́fà lọ́kọ́sẹ́ ṣùgbọ́n láì mọ̀ pé education padà yóò padà wúlò fún wa nínú àwọn ètò táwọn òye náà ọlá pé ọlá education ni education ni ọlá ìwé ni o hmm. àǹfààní tó pọ̀ láti látara rẹ̀ ojú sì ti wá làjò pé ẹnìkan sọ pé ní ìsìn ọba tó gbà lọ́wọ́ pé sọ ọkàwé ọkọ̀ ìgbà báíbù tó rán mú hmm. báíbù sọ́wọ́ ọ̀tún wọ́n fi bẹ́ẹ̀rù sọ́wọ́ sí wọ́n fi education sọ́wọ́ sí bẹ́ẹ̀ ni ṣé wàá kọ́kọ́ wàá lọ léèwé gbà tó bá ti gbà padà hmm ẹ̀rí ọba tí ó gbèjà islam gẹ́gẹ́ bí àdéhùn ọlọ́run àmọ̀ hmm. dúpẹ́ o iná ló jẹ́ pé iṣẹ́ tó rí ṣe látara islam ọ̀pọ̀ láti hmm. pe àwọn ọmọ wa padà ọ̀pọ̀lọpọ̀ ọmọ lọ́jọ́ pé ọmọ mùsùlùmí lọ pé wọ́n á kó sùtánà sínú polybag hmm. tí wọ́n lọ sí tàjúdù táwọn ti ní alẹ́ nígbà tí ó bá máa padà bọ̀ àìmọye ní àwọn alásàlátúmí náà tó yẹ pé yóò sí gbòmìnira yóò sọ ọ́nà polybag ni nígbà bá dàn ní ọwọ́ sùtánà orin orin lọ́nà Islam ó gbà wá kúrò ní irú àwọn nǹkan yẹn lè tọ́ pé ọ̀pọ̀lọpọ̀ orin Islam lè tọ́ pé ààrẹ kọ̀ọ̀kan ń bẹ̀ látara rẹ̀ látara rẹ̀ tó sì tá a fi pé àwọn àpàdé. bàbá torí àsìkò wa lásìkò púpọ̀ mọ́ mo dẹ̀ fẹ́ káwọn yẹn gbọ́ ohùn yín ẹ kàn kọrin kan fún wa káwọn yẹn lè mọ̀ pé ah, ọ̀tọ̀ lòótọ́ lọ́wọ́ àdó àsọ bẹ́ẹ̀ lè kọ́nu rẹ́kọ̀dù yín tẹ́ ti ṣe ni o bóyá bá torí mọ̀ pé ẹ̀ẹ́dàpẹ́ ti ṣe rẹ́kọ̀dù mọ́jẹ́ lásán ẹ̀yọ̀nbó ànábì the merciful eh, God àtàwọn míì náà ẹ ti ṣe rẹ́kọ̀dù àwọn fún wa fẹ́ ilé ah, àdúrà tó wá sọ̀rọ̀ kì ọba láàánú mi hmm. lórí gbogbo ìbéèrè mi tami lọrẹ ayọ pẹ̀lú dùnnú nínú ọlá rẹ tó kárí. ọba láàánú ṣàánú mi lórí gbogbo ìbéèrè mi. tàbí lọ́rẹ́ ayọ̀ pẹ̀lú dùnú nínú àánú rẹ̀ tó kárí ayé. Allahu Akbar ọba aláàánú kó ṣàánú èmi náà kó ṣàánú ẹ̀yin náà gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí lé láàárọ̀ yìí ọlọ́run kó ṣàánú ẹnì kọ̀ọ̀kan àwa náà ọlọ́run nẹ́bí lọ́dọ̀ ọlọ́run ọlọ́run mọ́sà gbogbo wa náà ọlọ́run wọ́n gbogbo àwọn tákẹ́bù fún wa ọlọ́run dúpẹ́ fún yín bàbá wa Dr. Ahmed Salahuddin ọlọ́run bá wa ṣàánú yín ọlọ́run bá wa ṣàánú yín ọlọ́run bá wa ṣàánú yín ọlọ́run dúró tì yín mọ́ padà lẹ́yìn yín yàwọ yàwọ alhaja wa Ganiyat Salahuddin ọlọmọba wa sànú ẹyin náà àárín yàtí baba Ọlọ́run níjọ dàrú ọlọ́run Muhammad lọ́dọ̀ Ọlọ́run la ilaha illallah alhaja wa Damorij Ọlọ́run kọ sànú ẹyin náà alhaja wa Khadijat nìyẹn Ọlọ́run sànú yín alhaja wa Azizat Kelani Ọlọ́run bá wa sànú yín alhaja wa Hadizat Agbolowajé Ọlọ́run kọ sànú yín iléeṣẹ́ dọfil food àtòrísun Ọlọ́run sànú yín kọ sànú àwa náà ọgá wa Fẹ́mi Adébígbé Ọlọ́run sànú yín bàbá wa Ṣèyí adẹ́rìbí pé ọlọ́run ṣàánú yín ọba aláàánú kọ́ ṣàánú gbogbo àti nípa àánú ọlọ́run bá ti dára àyàn wàhálà ìgbó ọ̀rọ̀ rẹ̀ ọmọ yẹn jù ni hmm. gbogbo ibi tó bá dé báyọ̀ náà mọ̀ ńlá fún ni àánú ọlọ́run ní jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run sá ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run dá Muhammadu lọ́dọ̀ ọlọ́run lálá ilá ilálá gbogbo ẹ̀rọ olùfẹ́ wa náà tẹ́ ń wò wá àtẹ̀yìn tẹ́ ń pè wá láti lu Abidjan ni láti Côte d'Ivoire ni láti Ivory Coast ni láti Accra ni láti gbogbo àyè tó ń kálukú ti ń pè wá tẹ́ ń sọ pé ń gbádùn wa kọ́dẹ̀ lómi tó bá pè mí tí n tún gbé kọ́ọ̀nù wọn tún ṣe text message sórí whatsapp wọn á tún fi bá mi sọ̀rọ̀ wàláì ọlọ́run bá ń dúpẹ́ fún yín o ìfẹ́ ọlọ́run lẹ́ni lára ọlọ́mọsọ̀bà fẹ́ràn yín náà wàlá nẹ́bí lọ́dọ̀ ọlọ́run. ẹ olólùfẹ́ wa dájú wọn ń retí àwọn ìbéèrè wa ẹ jẹ́ ń sọ ìbéèrè tàná kí n sọ ánsà rẹ̀ lónìí. màá wá béèrè béèrè míì lẹ́ni náà bákan náà tí màá máa retí ánsà rẹ̀ torí béèrè tí mo béèrè lánàá ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ẹlòmíì gba méjì nínú ìbéèrè yẹn ẹlòmíì gba ẹyọ kan nínú ẹ̀ bẹ́ẹ̀ sì ni ìbéèrè wa táwa ń béèrè ń bí pass all pass all ni fail one fail all bíbèrè wa ti torí pé àfààyè research ilẹ̀ fún yàn béèrè tá à ń béèrè lórí ẹ tá à ń béèrè kúta ní kẹlẹ ọkọ sórí text message tá a sì ń gba ánsà rẹ títí dijọ́ kejì sẹ́ni pé àfààyè research ilẹ̀ bí wọn bá gbà tán òun lọ́mọ̀ tí wọn gbà tán dín nìyẹn tó yẹ pé bí wọn bá ti gbà tán à lè pè kó wá gba ẹ̀bùn wa bí wọn bá fẹ́ dáhùn béèrè wa ọ̀pọ̀lọpọ̀ tún dáhùn béèrè yẹn wọ́n dáhùn ẹ̀ mọ́ wọn ò forúkọ wọn sí wọn ò fi tán di text message sí àtún fáwọn náà bẹ́ẹ̀ ni mo ti sọ òfin ni bí wọn bá fẹ́ dáhùn béèrè ẹ kọ orúkọ yín ẹ kọ bí tẹ́ ẹ ti ń dáhùn béèrè yẹn kẹ́ ẹ tó wá kọ ánsà béèrè wa yẹn lámọ́ ọmọ ẹni tó dáhùn wa àti ibi tó ń tọ̀hún wa àmọ́ kí wọn mọ̀ kọ orúkọ kọ́ mọ̀ wa fún wa àpèyàn bẹ́ẹ̀ ẹni tó bá forúkọ lẹ̀ tó fi tó fi tó ti dáhùn béèrè lẹ̀ àwọn là ń pè o. abẹ́rẹ́ pé kam adadul anbiya yìí mélòó làwọn anábì ọlọ́run tó lọ́wọ́ bá tiẹ̀ dá wá sáyé one hundred and twenty four thousand ni wọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn afáà ti sọ fún wa nú àwẹ̀ yìí bí wáàsí wọn ní í ṣe wáàsí ká má débẹ̀ one twenty four thousand làwọn anábì ọlọ́run tó lọ́wọ́ rán wa tó lọ́wọ́ dá sáyé ṣùgbọ́n àwọn tó lọ́wọ́ dárúkọ wọn nú alukur'an a ní mélòó ni wọ́n twenty six lọ́wọ́ dárúkọ nú alukur'an twenty six lọ́wọ́ bá dákọ̀ nínú Al-Qur'an pé dákọ̀ lágbájá dákọ̀ lágbájá twenty six ni wọ́n àwọn kan ní twenty five ni wọ́n twenty six ni wọ́n o ẹ lọ kà wọ́n dáadáa twenty six lẹ́ẹ̀bà pé wọ́n jẹ́. àwọn ni mọ̀nà alam adil umma bil halal wal haram tá a ní anabi máa sọ ipò ńlọ mọ halal àti haramu jù tó mọ̀ yàtọ̀tọ̀ síra wọn tó dà mọ̀ pé halal ni tó dà mọ̀ pé haramu ni ìkànnì àwọn sàbílà anabi qualify bẹ́ẹ̀ wọ́n ń porúkọ ẹ̀ ní Mu'adh ibn Jabal mu'adhu bun jabal ni ọ̀hún kan dákọ̀ abubakar ọ̀hún kan dákọ̀ umar ọ̀hún dákọ̀ ali mu'adhu bun jabal sẹ́nà pé òun lọ lànàbí rán kọ́ lọ jẹ gọ́fìnà yaman tá nàbí pé ìyá mu'adhu bun jabal bima taqdi tó o bá dọ̀hún kí lọ́ọ́ máa fi ṣèdájọ́ ó lọ́wọ́ máa gbìyànjú pẹ̀lú alukur'an anabi nífa in lam tajid tó o bá rí dájọ́ tó o fẹ́ ṣe ní alukur'an ńkọ́ ó lọ́wọ́ lọ sínú súnà rẹ̀ anabi anabi ní tó o bá tó rí tó o mi anabi ńkọ́ kí ló wọ́n ní wọ́n gbìyànjú ọpọlọ ọ̀hún wọ́n fọpọlọ ọ̀hún wò ó sọ́tún wọ́n fọpọlọ ọ̀hún wò anabi ni kudos to you ọmọ ọ̀dọ̀ rere ìwọ yìí ọmọ dáadáa ni o ṣe ránṣẹ́ bí àwọn ìdáhùn rẹ̀ bó ṣe rí nìyẹn o. ìbéèrè tòní rèé ẹ mú báyìí ròyìn kẹ́ ẹ kọ́lẹ̀ nílẹ̀ sọ bíi tẹ́ tẹ́ẹ̀tì sí ìbéèrè àkọ́kọ́

anábì òwúrọ̀ ọlọ́run wọn aran sí wọn tó ní kọlọ̀ lè kìlọ̀ fún wọn pé ẹ bá ń ṣe báyìí ẹ ṣe rí ibú o anábì wọn la fẹ́ morúkọ ẹ̀. ìbéèrè kejì fàákíhàtùm aksamallahu biha fil Qur'an walaha fawaidun sahiha adida èso kan bẹ èso ni tó tún jẹ́ nǹkan ìgbádùn tó jẹ́ bí èso ọlọ́run wá fi búra nú alukur'an ṣùgbọ́n gbà táwọn ọ̀jọ̀gbọ́n dé tí wọ́n lọ wò kí ló mọ́ ọlọ́run tó fi lé ìbúra nú alukur'an wọ́n wá rí i pé lára èso tá a wí lára igi tá a wí oríṣiríṣi àwọn àǹfààní tí ò níran tí ò níye ló wà ńbẹ̀ bí nǹkan báyìí bá ń ṣèyàn wọn ni ẹ lọ bẹ wòsàn bí nǹkan báyìí bá ń ṣèyàn wọn ni ẹ lọ wòsàn bí nǹkan báyìí bá ń ṣèyàn wọn ni ẹ lọ wòsàn igi wo ni èso wo ni tọ́lọ́mù bá fi búra nú alukur'an bẹ́ẹ̀ tó jẹ́ pé ó wá padà wá di ìwúlò fọmọdé nìyẹn ìbéèrè kejì nu ìbéèrè ẹlẹ́kẹta kamkana umuru nabiyyi sallallahu alayhi wa sallam inda nuzulil wahyi very simple question ìgbà tí wahyi dé wá bá nẹ́bì lákọ̀ọ́kọ́ gbára báyìí pé gbá ó ó ti dòjí sí ọlọ́run látòní máa jí sí ọlọ́run fáwọn èèyàn ọmọ ọdún mélòó lànà ìjọ náà ìbéèrè mẹ́tẹ̀ẹ̀ta nù ni. ẹ tẹ́kìtì ansa yín sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero seven zero three two two six zero two six zero three nbẹ̀lẹ̀ text answer yín sí text message ní ẹ má text message àtẹ̀ránṣẹ́ àtẹ̀jíṣẹ́ ni kẹ́ ẹ tẹ̀ ẹ má pè mọ́ ẹ dákun ẹ má pè ni kẹ́ ẹ tẹ̀ sórí ẹ̀ zero seven zero three two six zero two six zero three ẹ kàn answer rẹ̀ síbẹ̀ mi ẹni tí béèrè ẹ̀ bá kọ́kọ́ wọlé tọ́lẹ̀ gbà tọ́lẹ̀ kọrúkọ tọkọ ibi tó ti text ẹ̀ wá àwọn alápèkọ́ wá gbẹ̀bùn bí ẹ nù ni fẹ́yìn tẹ́ bá fẹ́ kó ẹ̀bùn wá fún wa tọ́lẹ̀ ẹ̀bùn tá a nílẹ̀ ti tán wàláì ó ti tán bí ibà sáwọn ojú larí fans club tán ṣẹ̀ṣẹ̀ tún kó aṣọ wá fún wa báyìí àtúnretí aṣọ lọ́dọ̀ ẹ̀yin aláṣọ ń gbági ń bàdàn ẹ̀yin aláṣọ ní balógun lé èkó lé lóṣòdì ẹ̀yin náà ń wò wá ẹ kó wá fún wa máa fi dárúkọ yín ẹ̀yin náà iléeṣẹ́ yín ní ọmọ fi la ní òkìkí sí ni kọ́lọ̀ ń dákun sábà dúró tì yín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 ẹ kó ránṣẹ́ sí wa á gbà lọ́wọ́ inshallah zero eight zero two three zero five five zero eight six ni orúkọ mi ìyípadà Alhaji Abdulkadir Yusuf ọba ọwọ́ àdúrà lèmi jẹ́ ajiwa bisimilahodin adúpẹ́ pọ̀ o ọlọ́run bá adúpẹ́ fún yín tẹ́ ẹ bá ń lọlé nísìnyí àfọyín àfẹyín náà ń bàtà àfọyín ní munchit àdẹ̀ fún yín ní cd tẹ́ ẹ máa mú lọlé ọlọ́run dákun mọ́sàsó pàdé wa lọ́la alátùmọ̀ pàdé lágbára ọlọ́run insha Allah ta'ala ma assalam wa ilal